وقعودا وعلى جنوبكم فإذا طمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعوداً فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتاً أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم ۖ فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقبلني فلان بعد سؤال مسلمي أتروا لكي كنات جري فنبي صلى الله عليه وسلم أن تروا بعد ما جكي فمبوا ọlọ́run bá ní sàlékún kí ànàbí bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn arílẹ̀ àti sọ̀hábà rẹ̀ jẹ́wà náà wà nù ẹ̀ńtọ́ kẹ̀ pẹ̀lú sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí yóò lè fó gbára rẹ̀ lẹ̀ tí yóò lè fọmọ gbára rẹ̀ lẹ̀ Allah pẹ̀lú ọ̀kàtọ̀mọ́kùnbí ẹbọ àbí ọ̀kàtọ̀mọ́kùnbí wa mọ̀nàfíkì àfijọ́kú sọ́rọ̀ babylon kódà kò ń kọ́ sọ wa àdánwò tí ó dìbò àtọ́jẹ́ àdánwò tí ọba tó jẹ́ pé nǹkan tá a máa sí náà yóò wà sí nǹkan tá a máa sọ mọ́sá àsọ wá ń bẹ́ o á jẹ́ àmú gbogbo gbàlà ń rawọ́ raṣẹ̀ sọ́dọ̀ wà lọ́bàṣọ́ àtàhálà má jẹ́ ọ sọ wá di ọ̀tá rẹ̀ ń ta fílẹ̀ ta fi wá gbọ́rọ̀ ọlọ́run ọba ọlọ́mọsá àbá ní a ṣe a wà lórí àwọn masáìlù kan lórí wítìr ṣùgbọ́n lónìí rahman yóò ń wà kí a sọ̀rọ̀ wítìrí ìtàn inṣáàlá rahman a wà sí ní ikhtisar ikhtisar ni wípé a summarize gbogbo nǹkan tá à ń sọ bọ́ọ̀lù rírẹ̀ àti ìtàn àti ìsọ a fún pọ̀ káfílẹ̀ kú ń lárúbáwá lè mọ́fẹ̀ẹ́ máa pọ̀ ń bẹ́ bó ti yẹ pé ẹkọ́ pọ̀ ń bẹ́ anabi sallallahu alayhi wa sallam ọlọ́kàn akẹni oníwà ìkẹni ntí yọọba sí ní wúmọ ìlà amsa salam máa sáàfù pípọ̀ kọ́dà nǹkan mí ń bẹ tásàmì ìfẹ́ ṣe kọ́mọ̀bà di wípé ìtẹ̀pẹ̀lẹ́mọ́ pípọ̀ yóò sọ di ọ̀ranyàn gẹ́gẹ́ bó ṣe wá lórí ọ̀rọ̀ kísọ̀ àtàrọ̀wé gbáǹbì sí kísọ̀ àwọn èèyàn tó tún padà mọ́wàá jáde kí fún wọn mọ́ ọ̀nà tí máa ń gbà ṣe wítírì ọ̀pọ̀ bákanáà àwọn àhàdíìsì tọ̀wá lórí rẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n ìtìsọ́rù rẹ̀ ó lè fẹ́ máa wọnú ara wọn mo sọpá ní jíkílárọ́wọ́ pọ̀ mẹ́ kán bá wọnú ara wọn ìyàwó Aisha radiyallahu anha wa ardaha ara àwọn tí wọ́n gba wíìtì ránṣẹ́ àsìlámù wa ni salawatullahi wa salamu alaiha bákan náà abúlé abúlé umar wọ́n gba ọ̀rọ̀ wà lórí wítìr abu sa'id al-khudri wọ́n gba ọ̀rọ̀ wà lórí wítìr tọ́lùkù ibn ali ọgbọ̀rọ̀ lórí wítìr anabi sallallahu alaihi wasallam a máa ṣe wítìrì tí ó jẹ́ mẹ́ta a máa ṣe wítìrì tí ó jẹ́ ẹyọkan a máa ṣe wítìrì tí ó jẹ́ mẹ́ta a máa ṣe márùn a máa ṣe méje a máa ṣe mẹ́sàn a máa ṣe mọ́kànlá a máa Se mẹ́tàlá ṣùgbọ́n àwọn ìṣesí kan ń bẹ níbi àwọn wítìrì tó ń yàtọ̀ síra wọn àwọn kan papọ̀ àwọn kan ò papọ̀ tá a bá gbogbo àhàdíìsù mo sọ pé tá a bá ń lọ bí àdíìsù lọ bí àdíìsù lọ sí ìsọ̀n yóò máa dàrú láwọn àyè kan ń wà máa gbé sọ́mrì rẹ̀ wà ní Yorùbá anabi sallallahu ọkọ̀ fún wa ká fi wítìrì wa jọ magrib ìdán faman arọ́dà an yútírọ̀ bí thalathi raka'atin lahu thalathu suwarin wasuratani minhunna jaizatani wa suratun ghairu jaiza ẹ ń bá fẹ́ firaka mẹ́ta ṣe wítìrì ó ní ojú mẹ́ta ojú méjì níbẹ̀ òun ni ó allowed ojú kan ń bẹ̀ kò allowed àbí gbọ́nà ní yorùbá kò lẹ́tọ̀ọ́ ojú àkọ́kọ́ tó lẹ́tọ̀ ó ní kéèyàn ò kí rákà méjì kó jókòó kó sì ṣe tashahud kó sálámà kó dìde padà kó kí rákà kan kó sálámà ojú kanu ojú kejì òun ni kó dìde kó kí rákà àkọ́kọ́ kọ́mọ jókòó kó kí ẹ lẹ́ẹ̀kejì kọ́mọ jókòó kó sì kí ẹ lẹ́ẹ̀kẹta kọ́ ẹsẹ̀ wà jókòó kọ́ wá jẹ́ wípé ó ṣe sárúdù rákà mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bí jílísàtìn wáhídàtìn wàbísàlámìn wàhídìn kọjá wípé ìjókòó kan náà ló fi parí mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú sálámà kan. èyí tánàbí ní ká má fi jọ sọláàtùl magrib òní kéèyàn ò kí rákà méjì kọ́ wá jókòó rákà kejì ń kó sì tashahud kó sì masalama kọ́ wá dìde padà kọ́ wá sí kí ni o kọ́ wá mẹ́yọ̀ kan wá kọ́ ẹsẹ̀ wà sálámà súrọ̀ mẹ́tẹ́ẹ̀ta ti clear àti clear pé méjì ni ọwọ́ àpàmísíbù ẹyọ kan ń bẹ̀ kọ̀ wà kí ni o ojú kanu tó bá jẹ́ pé wítírú èèyàn márùn ìlọba fẹ́ jẹ́ anábì sallallahu alayhi wa sallam a máa ṣe sardu yóò kí raka márààrún yìí yóò kí papọ̀ níjókòó kan ìjókòó táyà kan náà ni ó wà ń bẹ pẹ̀lú sálámà kan sárdùnú bákan náà ngbàtánà bí bá fẹ́ kí méje salawatullahi wa salamu alayhi yóò kí bá náà níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan tí ò ní ìjókòó tí èèwà di ẹ̀yìn kí ni o. ẹlẹ́ẹ̀kelo ẹlẹ́ẹ̀keje tó bá jẹ́ mẹ́sàn-án náwùsàn bá fẹ́ kí ó tún ti di ìpele kẹta lọ́nà wo yóò máa wá kí ní mẹ́jọ papọ̀ tó bá ti dórí ìgbẹ̀yẹn yóò jókòó yóò ṣètáyà yóò yìn alọ́sọ̀tà kọ̀ wá ní sálámà irú ojú ta ní ká má fi jọ magribi ṣùgbọ́n ń bẹ̀ pé mẹ́jọ tó kì í tó bá padà dìde lẹ́yìn ìgbà tó fi ìjókòó sẹ́lẹ̀ kẹjọ tí ó sì sálámà tọ́mọ ẹ̀yọkan wá ìjọjọ nǹkan nù magribi tó bá ti fẹ́ kí mẹ́sàn-án rẹ̀ máa pé méjì sálára mi mà sí máa jẹyọ kan ghaliban salawatullahi wa salamu alayhi so n clear tó bá wá jẹ́ mọ́kànlá ló sàn fẹ́ kí ohun tó wá ní àwòrán ọ̀tọ̀ yóò máa wá kí ní méjì méjì méjì méjì yóò sì máa sálámà méjì méjì méjì hùn yóò ṣe wà kí ẹyọ kan kò clear gbogbo tí mo sọ sí kí n dá padà ó clear arabi sallallahu alaihi wasallam wa sọ̀rọ̀ kan fún wa ó ní ij'alu akhira salatikum bil layli witran gbogbo òru tẹ́ bá fẹ́ kí lóru wítìrì ní kẹ́ẹ̀sì kí ni ó ní kẹ́ẹ̀ parí ẹ̀ ó ní ẹ stamp ẹ̀ ẹnìkan wá àní sùtù alẹ̀ ẹnikẹ́ni tọ́ba mọ̀lẹ́mí rẹ̀ ìdáwọ́sí kọ́lé nsán bí nafsi bi àná sẹ̀yẹ̀kú mu àkàrọ̀ lẹ́yìn pé inṣàlá máa jí nígbẹ̀yìn òru ìntọ́ dàápọ̀ ní kọ́ sọ wítìrì rẹ̀ díkíní o ìgbẹ̀yìn òru ṣùgbọ́n tí yẹn bá mọ̀ pé òun ò ní jí nígbẹ̀yìn òru bóyá fún wàhálà fún nǹkan sí kejì ìntọ́ dàápọ̀ fóńtọ̀ ní kó ti ṣe wítìrì rẹ̀ ní o lẹ́yìn ìṣáì lẹ́yìn ìṣá yìí òun láàwí ni àbí látìgbà tí àsìkò ìṣá yìí bá ti tó náà ẹ̀yin kí ni o tí àsìkò ìṣá yìí tó kí ni o torí tó ìfẹ́ gbé wa yà sí bí mas'ala tá a bá ṣe jámù taqdim tó jòrọ àwa kí magribi àti ṣáì lásìkò tọ́lọ̀ ń bá pé òde bẹ̀ alẹ́ rẹ̀ <laughs> ṣe master engage ẹnìkan wá kí wítìrì rẹ̀ bá a ṣe kí cut after eight ni imamu salama ìṣáì ẹnìkan wá kí wítìrì rẹ̀ bá a sọ̀rọ̀ àtìlì ìṣáì yẹn ẹ̀rù ń ba pé òun lè tètè sùn fáwọn kankan sí kejì alọ́sọ̀tà padà tají lóru ó padà wà jí ń bí four thirty tàbí five ó wá fẹ́ tó yàn náà fìlà ṣé yóò yàn náà fìlà àbí kò ní yàn náà fìlà mà tó jẹ́ wípé nígbà ò lè ṣe wítìrún ẹni tó bá nínú àsìkò yóò yà máa fi ṣe vikiru ni tàbí tìláwátìlù Qur'an àwọn afọ àwọn bọ́bí masala yìí falili ulama fi hadil masala qawlan ọ̀rọ̀ méjì làwọn àfáà lórí masala yìí àwọn apá kan zahabu ila naqdil witir wọ́n lọ síbi nákìdùlì wítìrì kí ni ń pè bẹ́ẹ̀ òní pé tó bá ti dìde padà lóru yóò múra káàkan wá yóò àjókò yóò sàlámà yóò sì àmákí òkú tú tú tú tú tẹ́mù tó bá fẹ́ parí ẹ̀sì yóò sí àmú ẹyọ kan wá yóò lè jẹ́ pé ntánàbí sọ wípé ẹ jẹ́ kírun òru yán parí sí kí ni o ẹyọ kan ṣé kí n tún wí eléyìí wọ́n ń pè ní nákúdùl wítìrì ṣùgbọ́n kò wọlé fáwọn àdí kó ṣe ni o ṣé sọ ni ó clear ṣe bó kí àbú iṣẹ́ ẹ̀yìn ẹ̀dìdẹ́ kẹ́ sàràyé ẹ̀ ọya ọya ọya ìjẹ́pọ̀ mọ́ yẹn ní ń jẹ́ nákìdùn wítìrì pé ó tú wítìrì ti àkọ́kọ́ ti lẹ ilé ìmọ̀ ó fi ṣàfáà rẹ̀ fasọ́rọ̀ wítìrù hulẹ̀ awalu bí hádìí àrọ́kẹ̀ àti mashfu'a na'am tayi gbogbo so clear àwa ní kò wọlé nítorí ìkíni àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam ó ń lo lùkú àgbà tí ń kọ́ alẹ́kọ̀ọ́ ó ní sì ń kọ́ wa ní ìbáadà yìí lórí dásásà ń fún ní àmánà yìí sì pé àmánà yẹn àwárí àkọọ́lẹ̀ kan látọ̀dọ̀ sọ̀rọ̀ sálàm wípé béèyàn bá ti kírun kan tó sálámà ń bẹ ó tún lẹ́tọ́ àti so ìrún míì pọ̀ ma kọ́dá àsìkò ìbáàgùn ẹwà dúró mú dà ó lè tó wákàtí mẹ́rin márùn ojú kẹnu ojú kejì ẹ ti ẹ̀tún wá wo ń tọ́la méjèèjì láàrin tó jó oorun ìdán nákùdùlù wítírì bí rọ́kì àtìní مشفوعة للوتر الأول غير وارد اجتهاد ناني براو مما kìsì ní tí ń sá fún ni kó lè jẹ́ pé ìgbẹ̀yìn irun rẹ̀ yóò jẹ́ kí ni o wítìrì lórí tásán sọ ij'alu akhira salatikum bil layli wítìrì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òhun tó bá ti dìde padà lóru yóò máa wá yan gbogbo rákàtọ̀ bá fẹ́ yàn ní méjì méjì yóò máa sálámà títí títí títí títí tí tó fi di pé tí fájìrù bá ti fẹ́ yọ yóò stọ́pù kò sì ní mú wítìrù mi wà kò ní mú kí ni o wítìrù mi wà tí èyàn bá wá ṣe báhùn yóò wà kú àwọn àbẹ́rẹ̀ kẹtí ọmọ jẹjáde anibisọ̀ sáà sọ pé ìjìálù akhira salatikum bil layli witran ìrútẹ́ẹ̀bà kíkàyìn lóru ẹsẹ̀ ń wítìrì eléyìí ṣé wítìrì wọn máa sọ pé kíkàyìn báhùn wítìrì kọ́ àwọn àfáà wa bọ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀sìn gbónú tó sàn sọ wípé ijalu akhira salatikum bil layli witran irun tẹ́ ẹ bá fẹ́ kíkẹ́yìn lóru ẹjọ́ jẹ́ wítìrì wa hadha tayaqqana annahu la yaqumu bil layli wa lam yathiq bi nafsihi min al qiyam ẹ̀rù wípé òun ò ní yan náà lọ́ba ó sì ti wò pé ah, òun ò lè jí lóru padà mọ́ ó sì padà kí wítìrì lẹ́yìn ìṣáì fọkàdùm tafẹlẹ bí ma amúnà bí sari ìntànà bí kpalasẹ o ti mú wá báwọn nígbàlá sọtọ wa tún wá tu tají ìtají padà kò sí nù má rẹ tẹlẹ bó lè ta òun jí ajá pé kọ́ padà sí nù pilẹ̀ pé sọláàtù lẹ́yìnlì máfínà máfínà kọ́mọ kí méjèèjì rẹ lọ fáìdà kọ́fà áhàdùkúmùlì wítírọ̀ fẹ́ǹtì ètí ìṣe wítírì tẹ́lẹ̀ tọ́lọ́run tún tají padà fàlìyútírì bí wáhídà o hàn ya mẹ́yọkan wá kò nídìí kọ́ mẹ́yọkan kan tiẹ̀ wá. ó tún wá kú béèrè ànisẹ́ ìrún méjì méjì tí ń kí ló sì gbẹ̀yìn ìrún ẹ̀ náà a wà ní ẹ̀ṣẹ̀un ìyàtọ̀ ń bẹ láàrin ìjì àlù akhira salatikum bil layli witron àti láàrin la tusallu ba'dal witri shay'an ìrún tẹ́ẹ̀bà kíkẹ́yìn lóru wítìrì ní ẹjọ́ jẹ́ o ọ yàtọ̀ sí ẹ gbọ́dọ̀ tó kírun mímọ̀ lẹ́yìn wítìrì ìdáná bíbí bẹ́ẹ̀ ah, kò clear kápẹ́ ń taari ni pé ẹ gbọ́dọ̀ kírun mi mà lẹ́yìn wítírì ní táà náà ìbá sọ fún mi wípé ọ̀yà máa tìlà wá tàbí ọmọ ṣe kíni o adhkar ṣùgbọ́n má jẹ́ wítírì ọjẹ́ nǹkan má jẹ́ wítírì ọjẹ́ ń tó kìkẹ́yìn lóru ẹnikẹ́ni tẹ́rù bá sì ń bà pọ́n òun ní tètè òun lè má jí padà kó yá tètè kí wítírì rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ gẹ́bẹ̀rẹ̀ sàn ṣe wàsíyà rẹ̀ fún Abu Hurairah radiyallahu ta'ala anhu nítorí pé ma ń ṣe mọ̀rọ́jà hadith tó bá wá jẹ́ pé àbúrò rọ̀ ń ṣe mọ̀rọ́jà hadith ìmọ̀ rí fàíṣẹ́ ogbó nítorí àwọn ọ̀sán sálám kọ̀ wá yẹ ká níbi gan sọ fún kọ́ máa kí masala mẹ́nu ẹni tó yóò jì lóru fún rìfìṣàn ahadith bó ní àwọn lànàbì tó wá sọ fún wípé ìrí àbúrò rẹ̀ o yá máa yan wítìrì rẹ̀ ṣáájú kó tó sùn o sọ ọmọ pé ó jì lóru padà fún revision hadithi o masala kéèyàn máa fi òru wáìmà yálà ìntọ́ka lọ́sàn kọ́ máa fòrú tó kà padà tàbí wọ́n máa kọ́ máa lọ fòrú kéwú lọ́dọ̀ àfa rẹ̀ tàbí kó náà já àfa kó tún máa ṣe láti fi lékún ìlọ dáa jù ni àbí kí wọn máa yan náfìlà sí lágbára tó ń Naam. kọ́mọ̀ sí kí ni o jama'a wallahi olóòn nífẹ́ ànàbí pọ̀ salawatullahi wasalamu alayhi ẹn tí wọ́n bá sí ọpọlọ rẹ̀ tí ó sì Muhammad Rasulullah ń bẹ̀ tí ẹ ti bàjẹ́ wallahi tí ẹ ti bàjẹ́ ẹ jẹ́rì bẹ́ẹ̀ naam ẹ jẹ́rì bẹ́ẹ̀ jẹ́mọ́ ẹ jẹ́rì bẹ́ẹ̀ tààrà lè wa yi pe bi wáyé pé bí ùbà máa bá tọ̀ ìmọ̀ tàbà naam ta ló sọ wípé ohun oriri ti n fowo si jẹun emiri ti n fowo si muti naam nígbà sí ọpọlọ rẹ̀ kò sí mọ́tò rọ̀súlá ń bẹ lọ́fà ibi tá ń lọ́nu gbogbo orúkọ tí ìrìn ọ wà láyé yóò máa wo àwọn àwọ ẹranko inú rẹ̀ yóò sì máa dùn anábì sallallahu alaihi wasallam kọ alẹ́kọ̀ọ́ tí èsì kékeré kí n tó lọ bí masala kéèyàn máa fòrú yan náfìlà lọ́dà ni àbíkọ́ máa fi katia ó súnmọ́ masala kan tí ó tètè clear rẹ̀ ẹnìkan gba ọdẹ sílé rẹ̀ iwájú ìta rẹ̀ wá ní mosque wà kìí sọ́dí òru ọdí ọ̀sán ni lórí àdúgbò manda yóò ti lọ bisára tààrọ̀ yóò sì dé níbi 430 tàdé 430 ọdẹ rẹ̀ náà ma lọ lé níbi 5 ọdẹ yóò wà mú ilé ibi tí wọ́n fi sílẹ̀ yóò àkọrí mọ́sálásí yóò ma lọ yaná fílà ẹni tó gbà lọ́dẹ ọwọ́ asáré wáyé láti bí sẹ́ńjọ kan tẹ́ wọlé tẹ́ ṣe nǹkan kan wọ́n gbà ń bọ̀ báyìí lè wà wọ́n sáré bàtà ọdẹ rẹ̀ lẹ́nu ọ̀nà mọ́sálásí pé ah ẹni yẹn wá ń bínú ń sọ̀rọ̀ pátápátá wípé láyé yín inú kẹ́ fọwọ́ múlẹ̀ yín tàbí kẹ́ ẹ mi tí ń bá tún bá láàrin eight thirty tẹ́ wọ́sẹ́ sí four thirty tẹ́ kọ̀rílé tí ń bá tún rí tẹ̀yìn náà fìlà kan mọ́sálásí yọ̀tọ̀ pọ́ bá jásìkò òórùn o bọ́yá ìlà ẹ tẹ́ ẹ bá sì kírun tán náà ń gbọ́dọ̀ díkẹ́ lo ten minutes láftà àrùn nínú mọ́sálásí jàmáà ẹni sẹlọ́n sẹlọ́n ni àbẹ̀ntọ́ wà lórí déédéé ẹ́ eh? ẹni tí ó gbọ́ ìṣẹ́ là ń sọ̀rọ̀ rẹ̀ o tí tí tọ́fẹ́ máa léèyàn ní ilé ọlọ́run yìí o ẹ́ tọ́fẹ́ máa pé kí ẹnìkan mọ̀sùmọ́ ọlọ́run rẹ̀ rẹ̀ o ṣé ẹlẹ́sẹ̀ ni àbò ń déédé barakallahu fikum ó ń kí ni o nítorí pé bàbá harisu ó ti ta àsìkò rẹ̀ àbí ó ti ta so clear jama ẹ ń bá jọ́sísẹ́ ìjọba tí ó ti ní ọ́fíìsì wà kírun tó sì mọ̀ wípé kò yẹ kóhun lójú 15 minutes lọ́mọ lẹ́yìn ìrún ní mọ́sálásí tó tún wá gbé kuran tí ń tilà wa naam di tẹ́ntò tiri jẹ́mọ́ alábòsí ni àbí èsì alábòsí àwọn kan ní èsì alábòsí alábòsí ni àbí èsì alábòsí alábòsí ni jàmáà àwọn kan ní òṣìṣẹ́ lọ́fíìsì ni naam tí ó bá ṣiṣẹ́ lọ́fíìsì ìbò lọ́dágbére láàárọ̀ nígbà tí ń lọ jàmáà so ń kílẹ̀ díẹ̀díẹ̀ ẹnikẹ́ni ọlọ́run ṣàánú àwọn àfáà pípọ̀ ọwọ́ àárọ̀ làákàyè wọn fún tiẹ̀ jàmáà ẹni tí ń fòrú rẹ̀ tí fi ń katia láti lékún nú ẹ̀sìn tàbí fi ń rí fáìsì tí wọ́n ti kọ láti lè bá a dòó sọ́pọlọ rẹ̀ ntí forúse lọ́dàájú ni àbí ti bọ̀dà Hasan táwọn gbági tí wọ́n sálùwàlà tí wọ́n yàn náfìlà abóǹgan fún rẹ̀ ntọ́ ẹ̀kọ́ máa ṣe kí n ṣeun náfìlà lẹ́ẹ̀kọ́ máa yàn. kọ́ máa ṣe kí ni o sẹ́ẹ̀ mọ̀ pé ẹ́ kọ́ máa fi òru kéwú. ọ̀dà torí ìfẹ́ ká máa ibi tá à ń lọ jìnnà díẹ̀ mo sì fẹ́ ká parí ọ̀rọ̀ wítìrì lẹ́ni jàmáà ká lè kó papọ̀ kálá ní ilé kéwú ní mádùlá àrọ́bí masalasi rẹ̀ àwọn fùsúlù rẹ̀ fùsúlù ní kíni o àwọn rẹ̀ ilẹ̀ ń gbé ní classes àbí dáwọn tá a bá rẹ̀ nìkan nu wáńbì tó jólùkọ́ olùkọ́ lápẹẹrẹ ẹ máa wo bí múṣkìlà ti wà tó fi jẹ́ wípé àwọn ọ̀jọ̀gbọ́n sọ̀rọ̀ kan wọ́n ní àlè ìnsán ìdákẹ́ánà àdúwà máa jàhílà téèyàn bá jẹ́ ọ̀tá nǹkan tí ó mà kẹ́yìfà yẹ̀kúnù sọ̀dí kan lè mọ́nà àlímà máa jàhílà bóò ni ó tún ṣe wá mú ẹnì tó mọ nǹkan tó ń torí ẹ̀ dọ̀ta ara àwọn sí i bóò ni ó ṣe mú lọ́rẹ̀ táyé dọ̀run àwọn aláìmọ̀kan tí ó sì fẹ́ gbàpà aláìmọ̀kan lòun ọ̀tọ̀ mímọ̀ ni wọ́n máa jẹ́ ìntẹ́ bá sì lọ́dọ̀ mímọ̀ tọ́lẹ̀rì lórí rẹ̀ aláìmọ̀kan máa wá gbọ́rọ̀ kí nígbè kí pé irú kí lélẹ́ lápẹ̀rẹ̀ káwá ọ̀kanú àwọn olùkọ́ wa ní mad pẹ̀lú pankẹ́rẹ́ tó tóbi ọwọ́ ajẹ́ bíi àsìkò aago mọ́kànlá àbọ̀ wọ́n wá bá stúdẹ́ǹtì stúdẹ́ǹtì kan tọ́líbù kan nínú mọ́sálásí òun bá yan dùá táìmù tí a ń ṣe hadith rọ̀ tàbí fíkìw ní kíláàsì ní ṣe kí ni o ìyàn dùá awárí olùkọ́ ọwọ́ amú ẹ̀gbá lọ síbò bí ṣe ń sálámà báyìí pàǹkẹ́rẹ́ lọ́pàdé ẹ̀ ó di pààyàn ó di pààyàn nígbà yà àwùsáṣọ à kí máa wọlé à à kẹ ẹ mẹ́jẹ̀jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ṣe èsì ní o ẹsì inú ọ̀rí ọlọ́run ọba kú ònú ilé ọlọ́run. jamaa ntí ìsáàsù ṣe ìdá bí ọ̀dà. wọ́n lọ́ba tún kí á yà bọ́nu pé a wà mọ́nà àdùlámù ustazu ta lọ́tàlábòsì tó mímọ́ mọ̀nà àmàsájídà lọ́ọ̀ àyùdàrọ̀ fẹ́ǹtì bá ń jẹ́ pé lé àwọn èèyàn kù ní ọlọ́run ọba tí ó jẹ́ wọ́n lọ rí máa ṣèrántí ọlọ́run ọba ń bẹ̀. jẹ̀mọ́ ẹ̀rí rẹ̀ tó mú wá yẹn ọ̀wọ́lé àbí ọ̀wọ́lé kò sẹ́kí ni o. jama'a wàláhì lẹ́dí láìlá ilá wa ẹn táwà bá rí mùsùlùmí kò ṣẹbọ àkàwọn àwọn ọmọ lọ kò kú ònú ẹ̀sìn yìí o nísìn kírun ní ṣe gbáǹsà kú ọsàsọ títà ìkáwọn nǹkan míì tó lè múyàn kú ònú ẹ̀sìn mọ́ lọ́wọ́ a sì dọ́tẹ̀ ẹnì kankan ju pé kí bí fi á sórí ẹ̀ lọ eléyìí náà tẹ̀bùlì ìgùrí tí wọ́n fi ń búwa o jẹ́mọ́ ẹ wo ìdájọ́ tẹ̀yìn náà ń dá fúnra yín ní ìsìn ẹ wò sí ntánẹ̀bí mú wa ẹ wò sí ntẹ́lẹ̀ ìfi ń sẹ́rì jẹ́mọ́ à sẹ́ntì yẹn náà fìlànà mọ́sálásí nǹkan burúkú ní ń tọ́ bá ti ìlómúyàwó di ń tó di. bákan náà ìntọ́ ọlọ́run lọ rẹ̀ ṣe yìí ní mẹ́ẹ̀sì gan mọ́ da ìsìláàmù rù jama'a wàláyì rí ẹnìkan nù wa tó fẹ́ kọ́lé rẹ̀ láyé tọ́lọ gbé fúnté náà ọ̀nà kan bẹ́ ń kọjọ máa yí a tó ń kálukú náà ń sọ pé ń tọ́bọ̀ ọ̀nà ìjẹ́ ni wípé ẹn tí wọ́n gbé fún kọ́dà obìnrin ni a pè wọ́n ní tẹ́lọ̀ ni amọ̀nà àbá amọ̀nà náà ẹnìkan lọ́nà ilé àwọn ni jẹ́mọ́ kìí sọ̀rọ̀ wàláì kò sí jàǹbẹ̀ a ma o ìmí ilé wá o tí ó lọ̀lú tí ó ṣòro láti dá èèyàn gbọ́dẹ̀ wọ́n sì jọ ládéhùn wípé látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà àárọ̀ kò sóorun o àwọn náà láti máa gbóúnjẹ alẹ́ fún yín kọ́dà àwọn atúmọ̀ fún ní búùsì kọ́ra máa wọn kò bí márùn sẹ́gbẹ̀ẹ́ kọ́ mọ́ ọwọ́ adàrọ̀ wa pé ẹni tó gbà lóde kalẹ̀ wípé chief ọ̀rọ̀ wa o sí ò le ó ti yẹ kí n lọ lé gan ló jẹ́ kí n dúró kí àsùnbà lọ́dọ̀ yín n ò ní máa kọ̀kọ́ o ṣùgbọ́n ẹ fẹ́ rìn àwọn àrìn àjò kan ìbá wù mí kẹ́ ẹ sún síwájú díẹ̀ kẹ́ ẹ sì kún fún ìbẹ́lọ́ngan pẹ̀lú ìwà foríjì sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala bẹ́ẹ̀ni bí ìṣe ń sọ̀rọ̀ ó sì ń jọmọ tó ń tàn bẹ́ẹ̀ ṣe ń tòótọ́ kò sì discuss ẹ̀ pẹ̀lú ọ̀dẹ rẹ̀ ńgbà apariwo wàtà ó ní kọ́dà gbogbo tí mo sọ fún yìí ó lé wákàtí mẹ́ta tí mi lálẹ́ ẹ̀mọ̀júmọ́ lónìí tọ́lọ̀ ń fi hàn mí gbogbo tí wọ́n ń sọ yìí ọ̀rọ̀ ta náà ni ìsì ń ṣe ẹni ẹ̀ láǹfààní ó sì rí pójú òótọ́ pé òótọ́ lọ́la láhùn ti di ọ̀rọ̀ àwọn alùlẹ̀ ẹ̀lì Ewa ma máa wọ àwọn nǹkan yọ́ mọ̀ wá ṣẹlẹ̀ ní ene kennyi ewa ma a wọn a fawa abụọ bi matsala iwoto bá n fi oru lekun lesin ki o di onye na filo oru in ka tia in ka nkakakata fasasu in ton ha wọn nkaminin sai seun on son n kaloli na am... ọ n danfani fun yuwu sun danfani o. ẹni tọ́bọ́ wá jẹ́ pẹ́sìkò kò fi sẹ́yún ó dúó ní yẹn náà fílà àǹfààní tí ń se òyìn mélòó lónìí ó kílà ní ìsàbí ó kílà eléyìí tó bóòrè lọ́fíìsì tí ń lọ rẹ̀ yẹn náà fílà ní mọ́sálásí tàbí ntìlá wa tọ́ba wa wọ bẹ́ ń padà tọ́gà rẹ̀ pé ń bọ́ wà tó ní àwọn wà ní mọ́sìkì ni mò ń àdébí kọ́ alẹ́kọ̀ọ́ gan mò ń ka koran ni kiri hàn. ó tún bá wọn lagidi nígbà ó ṣe sàá in ti ń ṣe yẹn ara ẹ̀ ní ń palá ni nìkan àbí ń pẹ̀lú mìíràn ń pa ẹlòmíì la ọ wá dìgbà míì wọ́n wá ní fẹ́kánsì fún èèyàn bíi mẹ́wàá naam àwọn tó apply wọ́n ń lọ bíi eighteen mùsùlùmí náà mbẹ́mbẹ́ nkankan mbẹ́mbẹ́ ẹnìkan wá dáhùn ó ní à ẹ mẹ́gbàá mùsùlùmí yẹn o torí tí ọba di. àsìkò kílókọ rẹ̀ in tí wọ́n ma sọ pá wọn ń ṣe rèé o ọ̀sẹ̀lẹ̀ bá mi ọ̀sẹ̀lẹ̀ oko aládé alọ́sọ̀tà alákùnrin kò forí jẹ ẹnì kọ̀ọ̀kan wa kọjọ́ kó tún wa sí ẹni mímọ́ mi lẹ́ni yìí ṣùgbọ́n àwọn èèyàn torí alọ́sọ̀tà alákọ̀ọ́ alẹ́kọ̀ọ́ pọ̀ látọ̀dọ̀ manhaju anabi ono ẹni ọmọ èèyàn wa kan lọ dá lẹ́sẹ̀ wọ́n sì ń tọ́jú rẹ̀ wọ́n tọ́ ẹsẹ̀ ìṣe wọ́n iye táwọn lè gbàní láti fi tọ́ ẹsẹ̀ ìṣe ẹni ń dúró tó jẹ́ ẹni tó ní ibi tí wọ́n ti tẹ́sẹ̀ sí wọ́n sáfà lọ fàwọn àwọn aláàlẹ́ tọ́jú bẹ́ẹ̀ lọ márùn-ún sá lọ wó wá wọ́n wó ń tọ́ báyìí ìgbowó ń báyìí ó sì sọ àpò lọ́ba dà sí ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀ lọ́ba gbẹ̀rù ojú ọ̀nà ọlọ́run jàmáà tọ́ba di ẹ̀yìn ọ̀rẹ́yìn tẹ́ ẹ bá lọ rè gbọ́ wípé wọ́n ti rú ilé ìwòsàn báwọn èmi àtẹ́ńkìlẹ̀ mọ̀tá ọ̀kọ́ máa sọ àánì wọ́n tún bẹ̀rẹ̀ o ń gbà mọ̀ pé mélòó ni tàwa mùsùlùmí náà ń bẹ̀tẹ̀lẹ̀ tẹ́ àsìnì mọ̀ pàwọ́ alájẹ̀bi súrọ̀ kejì àmìsàn sọ pé ń bá jí lóru ó ti ṣe wítìrì ló bá ti jí lóru padà wítìrì ló sì yẹ kó jẹ́ ìyìn tí ó kì gbẹ̀yìn ànábì ni ẹjẹ́ ọ jẹ́ pé ń tẹ́ kì gbẹ̀yìn irun yín lóru fẹ́ntọ́ mà pọ̀ ń fẹ́ dìde lóru padà wítìrì ní kó jẹ́ ṣùgbọ́n tẹ́rù ń bà tóun ọmọ nǹkan kan bí àbọ̀ntún lè jí padà ó ti kí wítìrì rẹ̀ ayé àjẹpẹ́kọ̀ ya máa kí tú tú tútù torí àrírí wáyà báyìí pé ẹnikẹ́ni ò tún gbọ́dọ̀ kírun mọ́ lẹ́yìn wítìrì wítìrì ni ọ̀gbọ́dọ̀ sí kíní o ní ọ̀gbọ́dọ̀ pé méjì kò clear masala lọ́ba dínú Ramadan ìmáàmù masalasi ìtọ̀dọ̀ tíá múdí àmàta nini bá a ṣe gbà náà tọ́ ha Allahu Akbar ìsìfẹ́ da jama'aru àgbọ̀yé náà mùmínà wà ń bá wọn kírun mo tún wá fẹ́ dìde padà lóru ní tèmi kí lẹ́ni yẹn ó ṣe ń tiẹ̀ tó bá ti débi wítìrì pẹ̀lú máàmù ohun tí máàmù ẹ̀ bá ti ń sálámà yóò dìde padà yóò mẹ́yọ kan wá yóò àsìkí ni o yóò wà sálámà tó bá di òru yóò ẹsẹ̀ wà kí ogun tó fẹ́ kí yóò fi wítìrì parí rẹ̀ ìbéèrè ọbàdé sẹ́mi pẹ́ ń sọ lẹ́ẹ̀kan fún ẹni tì náà tọ́tají agbọ́pẹ́ lè tí ìsùn tiẹ̀ ẹni kò lè fi ẹyọ kankan aníbẹ̀ ni ìdí ẹ̀ ni wípé ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn gùn síra wọn ó dé ní ẹlẹ́ẹ̀kejì oorun tún ti ṣe kíni o ó ti là wọn láàrin ẹ̀ẹ́ntẹ́yìn náà wá sọ yìí bóorun ọ̀bá láwọn láàrin sí ọ̀yapa àmọ́mù ẹ̀ a ní kílẹ̀ rí tó fi yapa ìmáàmù ẹ̀ ìmáàmù ẹ̀ kẹyọkan òun kí méjì ṣé nàdírù rẹ̀ wà nínú ẹ̀sìn ìtọ́jọ́ àwa ní nàdírù rẹ̀ wà o já àfi sahih amsa sara mbatọ wa si maka nkirun nkirun ọwa nkirun fún ara maka ó kí méjì ọba ní ya ahla maka àti mú fa inna qawmun safurun ẹ̀yin ará maka ó ń kálukú yín ọ̀yà pẹ̀rùn rẹ̀ báyìí ẹ̀yà méjì méjì sí wa padà tọ́ra wà tá wà kírun fúta lídìí yín arìnrìn àjò làwa o bàbá tó sì mà pé ah, mas'ala ẹnìkan ń kírun lẹ́yìn ìmáàmù ẹ̀ ìmáàmù wa ń kí wítìrì fan fi Ramadan ó ń tọ́ sí fẹ́ jí lóru padà tiẹ̀ kò sì fẹ́ kúrò lẹ́yìn ìmáàmù yìí torí àdéhùn tún wá lórí ẹ̀ náà ẹ̀ ń bá kí lẹ́yìn ìmáàmù hátà ń sọ̀rọ̀ tí ìmáàmù fi pẹ̀yìn dà ànàmísára yìí rọ ń pa orí tó ń pò fún ẹni ìwá wà lẹ́yìn ìmáàmù ẹ̀ ìmáàmù wa débi wítìrì ṣé kó kú o mọ́sálásí bí wọ́n ti débi wítìrì ni àní kọ́ mọ́ kú o nítorí wípé gbogbo èèyàn kan ni ó ṣe yé bákan náà kò sì tún dúró hátàyàn sọ́rọ̀fà lè máa tí máa mú rí èèlọ bá níbi ṣe wínú níwọ̀n ni òfin máa mú bẹ́ kọ̀fẹ́ fún máa mú bẹ́ kò sì fẹ́ yapa àwọn jama'a ìdán yóò wà dìde padà tí ma ń bá sára bí wítìrì ẹyọ kan tiẹ́ yóò dìde kí ni o yóò dìde padà yóò wà mú rákà kan rákà kan bá mú wá yóò sọ di ṣáfihùn tiẹ̀ ó ti di rákò méjì nu torí pọ́ fẹ́ jí padà lóru tó fẹ́ mú nǹkan mi wá ẹnìkan wá ní tẹ́ ẹ bá wí eléyìí ẹlẹ́ẹ̀gbà tẹni tó jí lóru kọ́ mẹ́yọ kan wá kó fi pé tiẹ̀ a ní tọ́fà ní wípé ìyàtọ̀ ń bẹ láàrin gógó wọn a sì rẹ́rì kankan tó ti ẹ̀jọ́ nú ẹ̀sìn wípé ànábì lọ rèé mọ ìrun kan lérun kan lẹ́yìn bíi wákàtí mẹ́ta mẹ́rin márùn tàbí lẹ́yìn ìgbà tó oorun ti lọ rẹ́rẹ́rẹ́ láàrin wọn ṣùgbọ́n ti bí ìtẹ́ni yìí ṣe yìí nàdírù rẹ̀ ń bẹ pẹ̀lú tẹ́sán sọ nígbà tó kírun méjì tán tí ń sọ pé yá àlà Mákkà àti mú fa iná kọ́mù sáfùrùn ẹ̀yin ẹ wá kíkí ni o ẹ kí méjì sí o nítorí kíni àwa ń rìnrìn àjò ní o arìnrìn àjò làwa méjì méjì làwa ń kí o táwa náà sì nìrú ẹ̀ náà bá rìnrìn àjò bá kírun ní ìsìn tá a bá kírun lẹ́yìn arìnrìn àjò tó kí méjì tiẹ̀ kí làwọn ó ṣe lójú ẹsẹ̀ àádá méjì padà ǹjẹ́ méjì tó ń kí fún àwọn táà wá ń fi méjì kún ìjọba àrùn wa jẹ́ wípé àjọ àṣì pẹ̀lú máàmù bákan náà níyà ìmáàmù lè yàtọ̀ níyà ẹni tí ń kí lẹ́yìn rẹ̀ náà ó lè yàtọ̀ ṣùgbọ́n kí ni tánàbí sọ ànàbí ni innama ju'ila lakumul imam lita'tammu bi wọ́n fún yín ní máàmù kẹ́ ẹ lè máa ṣe bí ṣe ń ṣe ni wọ́n sọ pé wọ́n fún ìmáàmù kẹ́ẹ̀lẹ́ máa jọ dàníyàn kan náà papọ̀ torí pé àwọn àrùn kan bẹ̀tẹ̀ pé súrọ̀ ní ọjọ́ pèyàn àti máàmù pọ̀ ìntẹ̀ ẹjọ́ ń kíyàtọ̀ ojú só ti clear para masala mi wáde anabi sallallahu alaihi a máa kí tó bá kí wítìrì rẹ̀ ní mẹ́ta ojú mélòó lóní ojú tí ọ̀dá ẹ̀ ní kàmá nàbí ma wítìrì rẹ̀ ojú mélòó lóní tó bá kí mẹ́ márùn ojú mélòó lóní tó bá kí méje ojú mélòó lóní tó bá kí mẹ́sàn sọ́yàtọ̀ sọ márùn àti méje ọ yàtọ̀ pẹ̀lú kíni o ìjókòó méjì sálámà kan ṣé téèyàn bá wá ń kírun fáwọn ẹnu Ramadan séèyàn náà lè lójú márùn méje mẹ́sàn náà àkọ́kọ́ ànàbí ọ̀dàn òrì salawatullahi wa salamu alayhi àìmọ́dàn òrì rẹ̀ yìí ẹgbẹ̀rún kí ló á mí nígbà tí ọ̀dán orí kò mí àwọn àfa àwọn tí yànbá wá fẹ́ ṣe súnà dáadáa tó sì gbọ́yé àwọn bá a ṣe máa kírun tó bá jẹ́yàn lọ fẹ́ dákí ọ yàtọ̀ sí bá a ṣe máa kírun fáwọn èèyàn o ànàbí èsè sárùdù fáwọn èèyàn níbi kíni o níbi wítírì ní Ramadan kó fi máa wá kí márùn papọ̀ méje papọ̀ mẹ́jọ wá fẹ́ ọkàn lé tó bá ti yá àdàbáhùn yọ yá jẹ́ kí ni o mẹ́ta pẹ̀lú sálámà kan tàbí kó kí ni o two one so clear hadithi wa wa min hadithi umil mu'minin عائشة رضي الله عنها وأرضاها أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي ركعتين جالسا بعد الوتر أنا بيتو ما كيركا مجيكا تبا كي وتر رتا لورو سبا لوري جوكو نما واكي ìbéèrè wa dé wípé ṣé tá a bá ti ń kí wítìrì wa tán a gbọ́dọ̀ mọ́ máa kíráká méjì kan lé lórí àbí kí la tó fẹ́ ṣe ń bi eléyìí o fi ìlú lárí ìsẹ́nì lọ́dọ̀ sàsálàm àtúrí kọ́ọ̀lù ìjì àlù àkìrọ̀ sọ́lá àtìkún bíláìlì wítìrán ìntẹ́ ẹ bá fẹ́ fi parí ìrun yín lóru kọjá wítìrì ìkọ̀kọ́ rí pàdánù tó máa kí méjì lẹ́yìn wítìrì ó tún ti kílíà wa pẹ̀lú ẹni tá a sọ pé tó bá jí padà tó ìṣe wítìrì túùtù túùtù ni ọ máa kí lọ torí pé ààrí látẹ́jẹ́ àlù láàtù sọlú bádàlì wítìrì ṣe án tá a sọlẹ̀ kàtà fi bùtírẹ́sì pọ́ìntì yìí ó clear rákà méjì masala wa dé lórí ẹ̀ ìkítàlàfà lórí ilm fi adìrẹ masala apá kan àwọn àfáà sọ wípé rákà méjì ẹnikẹ́ni ọgbọ́dọ̀ dánwò ànàbí nìkan sọ so. ẹni yóò máa ṣe nítorí kíni takarrọ̀ fil usul nínú usul usul hal fi'lu rasul muqaddamun ala qawlihi awil aks tánàbí bá sọ̀rọ̀ tàbọ̀ bá ṣe nǹkan kankan ìntọ́ bá ṣe láàmà tìwájú ni àbọ̀rọ̀tọ̀ bá sọ láàmà tìwájú àwọn àfáà ní ìntọ́ bá sọ láàmà tìwájú ìntọ́ bá ṣe nítorí ikhtisasu lè wọ fi'lu Eh, eh, eh, kíngò sọ ìsọ́sí yorùbá ìwọ ìwọ ní àdáyẹnrí wọ́n ní àdáyẹnrí tó wọ náà lọ́fà tó fi jẹ́ wípé ànábì sọ̀rọ̀ sálàmù nìkan ìlàwọ̀ ọ̀lọ́ bí pé òun ló tún máa yẹn náà fìlà àrákà kíní o méjì lẹ́yìn kíní o lẹ́yìn wítìrì alkọlù thani ọ̀rọ̀ kejì ni pé kò sí ti sọ́ọ̀sù ń bẹ kò sí kí ni o pé ìwà ànàbí nìkan ló lè ṣe kò sí ń bẹ àwa náà lè ṣe wọ́n ní tó jí kí wọ́n sọ pàwà náà lè ṣe ni wípé hàtánì rọ̀kẹ̀ àtánì bí manzilati rọ́tíbà lè lè fàrọ́ ìd rákà méjì náà ó wà nípò bí ìgbà tí àwọn àrùn ọ̀ràn yẹn náà ní kí ni o rọ́ọ̀tìbọ̀n náà fílà méjì lẹ́yìn wájú eléyìí mẹ́rin lẹ́yìn eléyìí mẹ́rin ṣáájú eléyìí mẹ́rin ṣáájú eléyìí kó wá sásùn nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan nú ẹ̀sìn ìlọ́lọ́run fún ní ààyè lẹ́mọ̀ hajj onítàtọ̀wù rẹ̀ kí n tàtọ̀wù rẹ̀ umrọ ramadan onítàtọ̀wù kí n tàtọ̀wù rẹ̀ siyam yom lithnain siyam yom lkhamis ayam libid yọmọ àrọ́fà wà wọ́n yùn lẹ́mọ́ lẹ́mọ́ lẹ́mọ́ lẹ́mọ́ rẹ̀ ni ìrún náà onítàtọ̀ wúrù zaka onítàtọ̀ wúrù sọ́dákọ̀ làásìyà makọ́sọ̀ àsálàm ìmọ̀ àyàn méjèèjì nígbà ọba parí kí lórúkọ rẹ̀ tán wítìrì jáàlìsàn níjòkó ìbéèrè ọwàdé súnà bánàbí se ń se yìí ṣé torí pé yóò ti rí ànàbí iní fi máa ń yàn ń jòkó ni àbí torí wípé méjèèjì yẹn ó kéré ní agbára sí wítìrì tá a pè nílẹ̀ máa wítìrì ìta àpè ní àsọmọgbè rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ní àwọn àsọmọgbè fáwọn ìbádà kọ̀ọ̀kan ọ̀díyà kanu èyí jẹ́ tiwa náà táà náà bá fẹ́ yàn sórí ìjókòó láti gbọ́dọ̀ yàn ni àbá lè dìde yàn naam àbá àti lè pé méjì tí máa yàn gan rọ́kì àtàlí fájìrì ni naam ọ̀dà mọ̀ ń bọ̀ mọ́sálà kan bẹ̀tà àbọ̀rọ̀ mọ́tẹ́tẹ̀ kílẹ̀ àtúrí yìí ni wọ́n mọ̀ pé akóǹbi wítìrì ṣé èèyàn máa ń san wítìrì àbí yìí san béèyàn ọba wa san ṣé wítìrì náà ni ó tún máa jẹ́ bó o sì ní súrọ̀ rẹ̀ jamaa ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfa salaf ráàyù wọn ni wípé alìwítìrì la yókùdọ̀ àìsàn wítìrì padà torí àti sọ́npa àsìkò rẹ̀ wípé min gurubi shafak ila tulu ilifajir sadiq barakallahu fik tọ́mọ wá jẹ́ wípé èèyàn gbàgbé lọ tó fẹ́ ṣe wítìrí padà jẹ́mù bẹ́nà hadith tó wá lórí rẹ̀ ọgbà ẹ̀sọ̀ tí èsì kéke kílẹ̀ rí jẹ́ àfi súnà min hadith abi sa'id rọ́jìnà tọ̀rọ̀dọ́ kọlọ̀kọlọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ máa náà máa ní wítìrì ẹ ń bá sùn gbàgbé wítìrì áò nà sí ìyàwó fáliyù sọ́lì ẹ ń bá gbàgbé láti ṣe wítìrì rẹ̀ abo sùn lọ tí ò fi ṣe kọ́yà kírun tó bá ti ń rántí tàbí bọ́ ọ̀bá jí fáliyù sọ́lì sẹ́yìn pé kò sọ pé fáliyù sọ́lì wítìrì fáliyù sọ́lì kọ́yà ṣe kí ni o kọ́yà kírun kọ́yìdù bẹ́ẹ̀bẹ̀ fún tọ́líbùlì ilm bọ̀m̀bọ̀ o ojú kanu ojú kejì min hadithi sa'ad ibn hisham ibn amir tí ma muslim gbá wa tọ́lọ̀ rẹ̀ báyà wa aisha tí ń bẹ̀rẹ̀ nǹkan ya wa aisha wa ni ṣùgbọ́n wà sàṣàràm tó ń wo fa idha náà an qiyami layli eh, asafala fa'idha asafala bí yàtọ̀ gan fa'idha ghalabahu nawmun aw waja'un an qiyami layli salla minan nahari fintai ashrata rak'atan tílẹ̀ bá ti má rákà méjìlá ni màá yàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ bí ọ̀rọ̀ ìpé ẹni tí kò bá ti bá wítìrù mọ́ tó bá fẹ́ san padà rákà mélòó ni ó ṣe kí ni o rákà méjìlá ó ṣe kí ni o ò ní ọyàn ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ọgbà <laughs> ẹ̀sọ̀ kí ló sì fà fi kọ̀ ìyàdẹ̀ pẹ̀lú méjìlá àkọ́kọ́ ẹnikẹ́ni tó bá gbàgbé sùn lọ tó bá rántí wítìrù rẹ̀ ní ìgbà tí fájírù sẹ́ yọ tán ó lè kí wítìrì padà ní táìmù táwọn èyí tí ìkàsúnba àbọ̀gbàgbé náà di táìmù kàmájá àfàrà بفعل أبي الدرداء لذلك أبو الدرداء ما سبه أتاكو كان الصحابة tí wọ́n wẹ̀yìn tí wọ́n wẹ̀ nípa ewu láti pé mò ń ṣe wítìrì kí n tó wá jọyìn àsùnbà ni tó ní mo gbàgbé sùn lọ tàbí kaba ìsinmi àṣẹ ẹni títí ẹ̀ bá wá fọ́nà sí bá dà ṣubú òru títa ó ti gbàgbé lọ abọ́run ìgbéra tó yẹ tó báyìí eléyìí ò ní máa yan wítìrì máa o ṣùgbọ́n ó lè máa san ìrun òru rẹ̀ padà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìpè wítìrì náà ní ìrun òru ìfi tì síbẹ̀ nítorí pé òun náà lọ parí ìrun òru ó ní ìyàwó Aisha náà sì sì wí wọ́n ní fa ìdá àgọ̀lábà òun náà ó àwòwájà òun tó òun bá gbànà bí lọ àbọ̀bá rẹ̀ à ń kìyàmì lẹ́yìn wọn sọ pé á nílì wítìrì tí òfin lè dìde kírun lóru sọ́lá àmìnà nàhárì fíntà àṣọ̀tà rọ́kà ànàbí máa ń yan rákà méjìlá tílẹ̀ bá má ẹnikẹ́ni tọ́ba wá gbàgbé sùn lọ tọ́ba rí báwọn ní tiẹ̀ tọ́ba jẹ́ wípé tẹ́lẹ̀ náà rákà mẹ́ta ni wítìrẹ̀ sábà máa jẹ́ mẹ́rin ló ń wọ́sẹ̀ tọ́ba yẹ pé ní tọ́gbàgbé sùn lọ èyí tọ́pọ̀ dùnú wítìrẹ̀ náà tẹ́lẹ̀ márùn ni mẹ́fà ló ń wọ́sẹ̀ yọ̀ọ́fẹ́ ọkẹ̀kùn kápẹ́tẹ́lẹ̀ náà méje ni nítorí pé ntọ́pọ̀ jù nù ànábì sọ̀rọ̀ àsálàm tí máa fi ṣe mọ́kànlá ni kò sì sírun ẹyọ kan lọ́wọ́ tí kíni o ní àárọ̀ irun òru ẹyọ kan tí parí ẹ̀ náà ní wítìrì wọ́n wà á fìkan kú ohun tiẹ̀ yóò mọ̀ wá jẹ́ fìkan kú ntọ́ bá ti bá sábà pẹ̀lú ṣíṣe òǹkàlùkù ó mẹ́ta mẹ́rin ó márùn mẹ́fà ó méje mẹ́jọ ó mẹ́sàn mẹ́wàá ó mọ́kànlá méjìlá. masala a tún wá pàdánù àdìsí ìyàwó Aisha ìyàwó aisha nbani sọ̀rọ̀ wàá da jẹ́ àfi sọ ìdá mẹ́mbù kọ́dọ̀ lọ́ta ala wọ́n sì sàn sọ ọ ní pé tó o bá rí tàbí bá jí lóru tó bá fẹ́ kírun sallar sasan arbaa anabi o kira ka mẹ́rin ho la tẹsala ni husnihinna wa tolihin tó o bá rí bí o ṣe fain tó tàbí bá ń kírun yìí ìfarabalẹ̀ rẹ̀ ni o àti bí irun o ṣe gùn tó ni o thumma arbaa yóò bá bí o ṣe fain ní irun pé ah, kírun fálọ́sọ̀ àtàlẹ́ níbi ó ṣe gùn ní o bírun yóò ṣe ìfarabalẹ̀ tí ó wà mẹ́ni o thumma salla thalathan yọ́ bà tó kí mẹ́rin jama'a bóòlù tó ṣe rí bẹ́ yọ́ bà tó kí mẹ́ta bóòlù ṣe rí bẹ́ ìta àti gbọ́nù pé salatu layli mathna mathna sí ànàbí máa kí mẹ́rin lera bá tí ó jókòó tí ó sàlámà yóò tún kí mẹ́rin ní ẹ ń bá gbọ́ bí ìyàwó àìsà ṣe sọ́n in tí ó sàrí wá sínú ọpọlọ náà làwọn afáàfi sọ wípé ọ̀rọ̀ ìmọ̀gbà ó sì ní di tatabu athar ma'al atrof tọrọfù tọrọfù tọrọfù tọrọfù tọrọfù a wà padà síbi hadithi abdullahi bin umar ó sì ọlọ́ni sọlátù layli mathna mathna irun òru ẹ máa kì ní túùtù túùtù túùtù túùtù fàyídà khashiya ahadukum fajr fàlìyàrọ̀kà fàlìsọ́lì rọ́kì àtẹ́ni wahidatan tuutiru lahu ma qad salla ìtumọ̀ rẹ̀ Lárúbáwá ní àwọn ìmọ̀nú èdè wọn ìtumọ̀ rẹ̀ ni wípé ànábì máa kí ìrun méjì rákà àkọ́kọ́ rákà kejì yóò jókòó yóò sàlámà yóò tún kí rákà méjì yóò sàlámà mẹ́rin nu papọ̀ yóò àsinmi gbárí tó bá yóò tún wá dìde padà yóò tún kí méjì yóò sàlámà yóò tún dìde yóò kí méjì yóò tún kí ni o yóò sàlámà yóò tún wá sinmi gbárí yóò ṣẹ̀ṣẹ̀ wà kí mẹ́ta ṣùgbọ́n kéè máa sinmi ní tútù tútù ṣùgbọ́n máa sinmi lẹ́yìn rákà mẹ́rin síra wọn lẹ́ẹ̀mejì kótó wá kí mẹ́ta mẹ́ta tá a wá ní òkì ìbéèrè ọwà wá ìbéèrè tí ó wà ní wípé tẹ́ ẹ bá tún tún tún tún tún tún tún tí sì ń sálámà kí ló dé tẹ́ ẹ wá lè tún mẹ́ta èyí tí ó gbẹ̀yìn náà ní tún sálámà tẹ́ ẹ bá ní kí méjì tí ó sálámà tí sì ń sinmi kí ló tẹ́ à lè gbọ́ mẹ́ta èyí tí ó náà tẹ́ ẹ bá ti tún wípé yóò kí aláṣúrọ̀ magribi ah, ọ̀rọ̀ yóò kò clear ma abu hanifa so clear wọ́n ti ẹ̀mọ́ gbọ́rọ̀ bèèrè ọ̀rọ̀ fíkí lọ́wọ́ abu hanifa <laughs> náà hadith wa wípé ọ̀sán àsálàm la yusallimu fi rak'atay alwitir ẹni ìrákà méjì tánàbí bá fẹ́ fi kún wítìrì tó fi fẹ́ sọ wítìrì ẹni mẹ́ta ànàbí èsálámà níbi ìrákà kéèkéè jókòó láàrin méjèèjì tí ó wà jẹ́ pé yóò dìde tí ò ní sálámà ìmọ̀ kọjẹ́ bá ṣe wílẹ̀ kan mẹ́ta léra tàbí kí ni o tàbí méjì tí ó sàlámà tí ó sì àmì ọkọ̀ kan wá ṣùgbọ́n níwájú tí ẹ̀wá iṣà yọ wà kí mẹ́ta àgbẹ̀yìn náà léra pẹ̀lú sálámà kan masala iso clear díẹ̀ ìdán súrọ̀ ta ní fún wítírì súrọ̀ rẹ̀ pọ̀ ẹnikẹ́ni tó bá jẹ́ pọ́ gbàgbé sùn lọ tó fẹ́ san wítírù padà tọ́wá lọ rè rántí tàbí àdó tí ẹ̀gbàgbé ni o àbọ̀rántí ni o bíi nine tàbí ten mélòó ni ó kí o yóò fi kàn bàrákàlọ́fì mélòó ni ó kí o yóò fi kàn lé intimacy tẹ́lẹ̀ ẹ ń bá wá rántí rẹ̀ báàdà tùlú ìlìfájìrì sọ́ọ́dì tí ò sí ìkàsùn bá tàbí gbàgbé sùn lọ yóò kíní kíní o yóò kíní mẹ́ta ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe wítìrì rẹ̀ mẹ́sàn ojú wo ló ní ìjókòó mélòó ni ó ní sálámà mélòó ìjókòó mélòó ìjókòó méjì sálámà mélòó ẹ ń bá fẹ́ kí mọ́kànlá ojú wo ló ní. Salama ti o je melo? Ijoko re no si je kini o. Barakallahu fikum. En ba fe ki meje bo ni o ki o. Ijoko kan. En ba ki me marun. Se wa ri to ti wa wonu ara won ti mo nso. Hadithi ti ya wa ishe ìlọ́fà táwọn èèyàn sọ pé ànábì a máa kí mẹ́rin papọ̀ tí ò ní ṣe kí ni o tí ò ní jókòó tí ó ṣẹ̀ṣẹ̀ wà sálámà tí a ṣe àmú ẹ̀yọ̀kan wa súrọ̀ tó rí bẹ́ẹ̀ ó nígbà tó bá fẹ́ ṣe kí ni o tó bá fẹ́ ṣe mẹ́sàn-án pẹ̀lú jamu ahadith tó wá lórí wítìrì idan nas'alullaha alladhi la ilaha illa hu an yuwaffiqa al-jami'a lima yuhibbuhu wa yarda wa an yufaqqihana fi ad-din wa an yu'allimana التعويل وهو على ذلك قدير وبالإجابة جدير بإذن الله الواحد القرآن جمجو دوحا لفيقو سباي jọmẹjọ ǹjẹ́ dùhà ìrun bídíà ni gẹ́gbà kan sì pé ìrun bídíà kí